all right wonderful people welcome back to this wonderful channel where we bring you back to back update and information as see the hot in case you have not joined our social media handle what are you waiting for kindly go ahead and subscribe like comment share and also remember to all your notification button so that whenever our news drops salama you go be the first we'll collect them let's go down to the news proper Uh, before I go go forward, I go say shout out to all of us of freedom all over the world, wherever we are day. Um, the fight of freedom is not a free fight. Neither is it a jamboree. Uh, whenever it comes to matters that concerns freedom, you have to calm down your heart. You have to solemn. Uh, uh, sometimes it takes people time. Sometimes um, for the one and bara. In some cases, uh, it lingers. In some cases, it brings war, battle, and the rest of them. Uh, but by the name of the Almighty Chukwuoki Kabiama, I believe say the freedom will be say the people of the indigenous people of Biafra defined. I say that one, he go reach them for their hand. I say, he say, na hand you can we say, Amen. Uh, hand child, eh, because church people say that, um, hallelujah. Uh, it's a heavenly language. Eh. Meanwhile, I say shout out to Nekunwanyi, shout out to all the people where we say una they follow us steady for this channel. I say without you now where we go be. And for me, I dey here today bring you now bonge correct, pure, uh, correct things where we say they happen all over the world and especially uh, for Biafra land e get some things wey be say some grounds wey be say i wan clear uh, before i go continue with the information wey be say i bring you today um, sometimes when i bring matters wey be say e concern uh, oduduwas afeniferes and the rest of them uh, some people used to call me they say um, you are a saboteur uh, you are not supposed to be bringing matters that concerns the indigenous people of Africa. I say, uh, why are some people very myopic, you know? because i need to be bring you information where they happen everywhere make you dey informated na why me wey bin yokopus dey here for you o oh? <laughs> if you no know that one uh, make you carry am put for your brain today know say na why i dey dey for here for you to dey bring you matters make you know dey i dey carry my nose my eye dey yokopus wetin dey happen dey bring am for your table make you dey jollificate i no wan make you suffer uh, dey stress yourself say uh, na information na you dey find wey be say i dey here for you wey i say i say suppose nyokopose the things wey be say dey happen for that area. I say una sorry o oh, ndị mmejọrọ gbaghara eh, ndị na-emetakwara na-ekerera m unu ee marakwa na uche ọnya dị ya njọ and this life wey you dey see um, no be wetin dey sweet you dey sweet me but me wey be say i be public servant i go dey do uh, make you e dey sweet everybody i say shout out to all of una i care for una o uh, without una me no go dey yourself. if una no dey lis to me <laughs> i go dey take the publish as it e be for the land of the indigenous people of biafra di matter wey be say the land for my table bah. be say those people. wey be say that they call the nig Them boys of their army of course you know what i'm trying to say maka na asina atụara ọmara ọmara atụara ofeko <laughs> according to the information wey be say e dey for my table here tada those people don collect woto woto uh, <laughs> dey say this one na woto woto promise na e dem boys collect because um, dey say if you put body uh, make you no put body o until bag full na im those boys wey dey call the nrg Them boys soldiers go put body there uh, na im di biafra liberation army Them boys. Uh, say okay mm, since una say una don put body say make una collect am uh, make una take the water water wey be say e dey involved because na person wey no dey fear na him dey carry hand e dey go for tiger mouth dey say make you know wetin tiger go do. <laughs> those days i wan tell you one story wey be say happen for my area uh, before i go continue to dey informate you as e dey be for this matter eh that time wey we dey small He get one electrical wire wey be say he did for our compound and eh, our papa and all the big big boys wey be say they did for the area our cousins the one wey don big pass us wey dey eh, there what did they say They tell us say make we don't go touch that. You o oh, say na wire o oh, say e go shock us oh. So, <laughs> eh me as I oyente kpọ uh, we know they here, we want to test everything. One certain good day like that, I just looked at that particular wire and said, um, this wire uh, that these people have been uh, telling me not to touch, make I try it and see what is going to become the outcome. One maura kawidi eh, ja ja ja ja ja ja ja ja ja. Ọmọlódù wẹ̀ jọ sínú kàtà cruising, catastrophe, kàtà poving, kàtà feelings. Ó <laughs> ee eh, ịmarala eh, na ngonya na amadi ee na ode joshi nga ahụ ịmarala ka o si adị eh, Meanwhile, as the boys of the NRG, the boys army enter there, now dey collect wotowoto from the boys of the Biafra Liberation Army, the boys. <laughs> they say these boys Karakao, eh, Ima, eh, Nam say, I'm one nwoke blue okay. If you if you turn am for English, you mean say, if they born man, make he be man. eh okeke nwanyi dị ntị njọ e mean say man eh wey dey do like woman eh say that one na palava o e no get as e be wey e never be before meanwhile let's go to another information wey be say e dey here for my table today uh, one group like that. don say don dey urge eh, sultan to wade into hausa fulani crisis eh, for some time now uh, there has been a lot of crisis between the Hausa and the Fulanese, and nobody has come by to be able to curb that particular situation uh, where they ravage uh, this set of people, especially uh, the Fulanese trying to overshadow the Hausa community where we say that they live there. There, before them, um, Uh, some of these things that are happening in the 21st century, we are seeing in the Iron and Stone Age, where a particular set of people overthrow a particular set of people and occupy their land, take over their flocks and the rest of them. But we are now in the 21st century, uh, in a democratic age, and also in a civilized age where people are entitled to their opinion and also to their self right justice and equity, protection. The work of the government is to provide security for the people. That is the first work of the government to provide security for the people, provide social amenity for the, for the people. They are there to, as representative of the people because the people, through their vote, have voted for them and have said, okay, you go and represent us. Since all of us cannot be in that position, we give you our vote to go there and represent us. But now, when these people are voted to represent the people, the reverse becomes the case. A governor, a sitting governor, has an armored car. He has more than 15 or 20 convoy. He is moving with a lot of security. Meanwhile, the people who voted you into power does not have security. The governor is enjoying 24 7 light. In his home, generator does not go off. If federal light go off, they on generator. The, the governor has a, a wardrobe allowance, he has food allowance, he has meat allowance, he even have uh, uh, uh, uh, what is it, urine allowance. All these allowances are there to protect this governor who is there to represent the people. But the people that the governor is there to represent have nothing to show. There is poverty everywhere. No good road, no electricity, no pipe water, no good hospital, no good farm, no plan for the citizens. The, the, the, the, the civil servants are not even earning their salary. Those who have retired from the work of civil servants, their pensions have not been paid, and the question is what? Why should one person who is the governor or the president or senate be worshipped whereby his, his subjects are suffering? You have an armored car, you have a good house, your house estimate, look at the budget of Nigeria 2024 and look at what has been allocated in order to, to be able to use it for renovation of the presidential house and renovation of the house of the vice president. <laughs> you can imagine the quantity of millions that we are allocated just for that particular work. Meanwhile, the citizens are suffering. They remove fuel subsidy, the prices of fuel have skyrocketed. As of today that I am talking to you, 1st of uh, May 2024, the price of fuel has gotten up to 800 per liter, in some states in Nigeria. <laughs> and nobody is complaining, and nobody is saying anything. This is what is called what fella Nicola Okuti said. Is, he called it suffering and smiling. Africans are suffering and smiling. It is not only in Nigeria that is happening, it is happening all over Africa. And That brings me to the issue of colonization and independence. And I said, had it been that the white man was stiff necked as our people, would we have gotten independence today? No, I want you to I want you to look at it from that uh, particular point. Would we have gotten our independence? Would Nigeria or other African countries have gotten independence today? the, the story of independence would have been like tales. And you see how our own brothers, our own African leaders, our own presidents, our own native people are treating us in the same nation that belongs to all of us. Meanwhile, this is where I'll be winding down the curtain. And if this is your first time of joining us on this wonderful channel, uh, kindly go ahead and subscribe, like, comment, share, and also remember to on your notification button so that whenever our news drop, you could be the first. We will collect them. Thank you for listening. God bless.